أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله والمنكر مثل التحقير والضد والإفراد والتكفير وضده والوصف للتبيين والمدح والتخصيص والتعيين وكونه مؤكدا فيحصل بدفع وهم قوله لا يشمل والثاني والتجوز المباح ثم بيانه فللإيضاح باسم به يختص والإبدال يزيد تقريبا لما يقال والعطف تفصل مع اقتراب الرد سامع إلى الصواب أخي صلى الله عليه وسلم أحوال المسند إليه أحوال المسند إليه أو نتي الباقات مسند إليه أصلا حذف المسند إليه يأتي من ثقة كتاب حذف أصلا يفهم ذكر المسند إليه أبدا السبعية تعريف المسند التعريف بالضمائر التعريف بالعلم آه، التعريف بالصلة التعريف بالإشارة التعريف بالألف واللام التعريف بالإضافة لأن هذا في مسألة التنكير المسند إليه دون مسند غير جل sọ̀tì àwọn fàwáìlì tí في bẹ̀ tí àfi máa ń jẹ́ kí musnad ilé jẹ́ nàkírà àtàbàfẹ́ bẹ̀rẹ̀ lónìí ni wasfu al-musnad ilé wasfu gbàmí ń bẹ̀rẹ̀ àìsí musnad ilé yìí àákùn wasfu bíi jumla báyìí tí máa ní المدير صاحب السيارة قد حدث ayé àwọn ọmọ ìlẹ̀ àyòrí lẹ́yìn ìyàwó fún ní wọn ẹ̀rọ kí ni wọ́n sọ níbẹ̀. Pé láàpẹ̀rẹ̀ sí afẹ́fọ́ kí ni ó lè bá tí a ṣe wọ́n kò ní mọ́sábìlẹ̀ ìgbẹ́rú pẹ̀lú. Rédíò Alhamdu Mọ́sábìlẹ̀ Rédíò Mọ́sábìlẹ̀ تعريف المسند به ده تنكير المسند به وصف mọ́sùlùmí yẹn kí ni ìdí pàtàkì tí àwọn fi rí mọ́sùlùmí àdúrà lọ́wọ́ fún wa àtúnwá fún àwọn awóyin rẹ̀ ẹ̀kúrọ̀mù. olùwàlúwàsù lè tẹ̀bù yìí ni wàlúmádìrì wàtàfíìsì wàtàyé ni ìka mẹ́ta àǹfààní mẹ́ta ìdí pàtàkì mẹ́ta ó ní abimọ̀ rí mọ́sùlùmí lẹ́yìn tó dẹ́ pé àtúnwá fún ni wàsù. ويمجن ذلك الكتاب ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أنا مصر ليس أنا مصر ليس لا في القرآن حرف أنا مصر لا أعلم وده المتقين يوصل من tẹ́lẹ̀ náà wọ́n ní ìpò lọ bá láwùjọ àpéyìn tí ó lọ bá ìdáàbò tó ìdí pàtàkì tí a fi máa ń ṣe wá sí òyìnbó sábẹ́lẹ́ ní kẹ́bílì ìbàyáàmì ìbàyáàmì kó o ní kébé ẹni tí o bá mọ̀ àyùmọ̀dìrì sọ́yìn ìsàlẹ̀ ọtí wọ̀dìhàlẹ̀ ọ̀kẹ́lẹ́ kọ́ọ̀tì kádọ̀ọ́ àyùmọ̀dìrì sọ́ọ́rìbù àtìsọ̀yà sọ́ọ́rìbù méjì kò ju kò tí ò lọ òun lájọ́ àyọ̀ àgbọ̀ ni ìwádìí sọ́ọ́rìbù sàjára kan nínú àwọn ẹ̀bí sáàkì àti náà fi ṣe wá olùmọ́sánì lé ní àtìlẹ́wì yìí lórí ká lè fàlàyé fún àlàyé pẹ̀lú wọn ni a lè dáàbò lọ́rọ̀ ìgbà tí ṣé àyẹ̀kọ́ kò sí èrè jìnlẹ̀ mú sí ọ̀rẹ́ mi lọ́rọ̀ ìgbà tí. مسند إليه لا وله دم المستكين وصف وصف وينزل بميت بقى المرء الذكر عن وصف المسند إليه عدد المسند إليه وصف هو ó lè jẹ́ ìtẹ́bíyì ọ̀rọ̀ ìbáyà àtàlẹ́ ó sì lè jẹ́ ìwà akọ adébòye bá a láti gbé lọ́nà na àmọ́dù ní ìlà rọ̀bẹ́lá àdáni ayé ẹ̀kọ́ tó lè lọ́sì kọ̀kọ́ dá kọ́kọ́ wò túmọ̀ rẹ̀ lè ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀. ọ̀rọ̀ ti máa ń tó dùn. tó ti fi ọ̀pọ̀ pẹ́ pọ̀ lọ. láti mo ti fi gbogbo ní mo ti lọ pẹ́ tì í. ẹgbẹ́ láti ti ti láti ti ní mọ́tòlì rẹ̀ nígbà tí ti ti ní ó dẹ̀dẹ̀ ní bàbá. وكان ربنا على من قوم تتلاقى ووصفوا المصلين أرنا الجوري bí nínú àwọn àdéhùn yẹn pé a fún wa níròyìn nípa ìmúṣọ́bù yẹn. nínú àwọn àdúgbò pàtó ẹlẹ́ẹ̀kejì ní ẹlẹ́kẹ̀kẹ́jì àwọn ìlú àlùbáyà àdéhùn àlùmọ́dì afẹ́yìn ẹ̀yìn lọ́ọ̀kì àyàmé náà ẹ̀rú bí mi àbí mọ́tò mọ́tò mọ́tò bí mọ́tò fún mọ́tò lè. ẹlẹ́kẹ̀ẹ́ta olùkẹ́ni àtàkùn a lè jẹ́ kó yẹ kí à ń bá sọ̀rọ̀ pé mọ́sálásí lẹ́yìn nìkan ló lè ka yẹn àtàkùsù. Mọ́sálá tí bá ní zaidun alhaafidu zaidun alhaafidu kọ̀ọ̀dì ṣàbà zaidun alhaafidu kọ̀ọ̀dì ṣàbà. Ayé ni mọ́sálá ilé yìí. Kí ni mọ́sálá? يقول لك تجيني رزيت شو أنا كان مسلم مشهور كمان جنابه زي الموجود سبا سبا شو أنا من كتير كم عمي مثال التفسير كل كان يقول يقول يعني حافظ فكر في مباراه عنده بيجوا يعني كمان يمد ìṣe àtúntò ní ẹ ìṣe ìṣe àtúntò ní kò ní kẹ́ni alẹ́ kẹ́ni kẹ́ni gbàtọ̀ fún wa nílé wa ní káàdì lọ́dọ̀ yẹn náà ó ti lè gbé wọn wà. ìwádìí ẹ̀yẹ kẹ́ni á bùnú èsì investment vaccine ẹ̀dẹ́gbẹ̀ gbàtọ̀ fún wa ní káàdì ní ábùnú ìdájọ́ ìlú ìdàgbẹ̀ ní ábùnú ògùnkòmẹ́tẹ̀. ìdásí fún ní ábùnú ní ibi ìbàlẹ̀ ìdúmọ̀ ẹ̀ vaccine. بل وحي يسند اليه هنا لاجل التخصيص اذا اصلي البيان المدر التخصيص اذا كان أدوات منه اغراض في المصريين بالدقه في عهد مسند اليه وصل والتعليم التعليم هذه الفكره اصبحت مناسكا إذا أنا طريق وصاحب يفرد التعليم فهمت متعقب به أعرف تشارعه بفاق مناجر عندك لو جاء أنت عن طريقه أيوه كان بل جاء إلى المدرسة طالب واحد هذا يقول لك طالب على ما نرجع على الوالد أحد طالب على الوالد بس جاهل اللي يطلبون مقابل على ما اسمه جاهل طالب على ما واحد يوم بيقول واحد كل مجلس كده بقى كده ومن السيما عنده تعديل كان بقى فقه والمكان ثاني سنة قاعد عينه والمكان ذلك pẹ̀lú àwọn àrẹ̀ká pẹ̀lú ìdíkọ́ ìlànà ìfà ìlú ìlànà ìlú sábà ní mọ́tò lẹ́yìn ìlú rẹ̀ káwá sọ lọ́wọ́ fàlì ẹ̀ẹ́dẹ̀ àbèlé àdọ́rọ́bù làgbà ìkànnì ìdí mẹ́rin ìlú kan ìmọ̀ ìbáyà ẹ̀ka ló sàlàyé nípa mọ́tò lẹ́yìn ìdíkà ní àlùmọ̀lẹ́rù sọ́ọ̀yìn ìlú sàjà kẹ́lọ́ kò ti ṣe gáàlà alákọ̀ọ́lá mi ẹ̀rí ẹ̀rí fún ìgbà yẹn lè kọ́ lọ́tọ̀ kẹ́lá máa ń tí ó ní àlùmọ̀dírù sọ́ọ́rí bò ìtàgbàrọ̀ kọ̀ọ̀dùgà sọ́ọ́rí bò ìtàgbàrọ̀ mi ọ̀pọ̀ tó sísà ìfún mi fún òní orí pẹ́pẹ́ ìtàgbàrọ̀ sọ́ọ́rí bò gbọ́dọ̀ kí wọ́n ní sísà ìfẹ́ ẹ̀gbẹ̀yà ìgbàlejò ń bẹ wọ́n tún mùsùlùmí ìlẹ́yìn ìgbàlejò ṣe wá ṣẹ́ká fi ìròyìn kẹ́yìn mùsùlùmí lẹ́yìn kó lè máa túnmọ̀ ta kẹ́yìn bí alhamdulillahi rabbil alamin. aláìmọ̀ onígbẹ́ onímọ̀sọ́dù lẹ́yìn iṣẹ́ tí rabbil alamin kàkà ti wá sọ̀rọ̀ nù náà náà wò sáwọn olóògbé wọn lè sífà fún mi rabbi ṣùgbọ́n ní bàdáàdà wọn lè sífà òkú tó ní àyìnbá bẹ̀ afẹ́yìn هو يعني ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين فهدى للمتقين نعم وصف الكتاب عرفا لكن لماذا وصف به الكتاب لأجل المثل العبد إيه؟ او أربعين إيه؟ او أربعين وصف من سرعية كالسجنة ولد وصف من سمع عرفا بل المدير الأعرج مديره في مرام بدكه قد جاء وقت منهما ما كان العمال ما من الدم دم ويعطني وقت الوجه إذا كان هذا وقت إليه ونصرا إليه قل لي كما شاء تبدو إليه إليه رب العالمين الطبيب المجنون قد حضر المجنون ثم سوري الطلبة ثم من هذا الوقت ثم وصل في أحيان يعمل زان ولا حاجة زان زان إما هو جثة المسيئة في نفس الوقت إليه إما للبيان وإما للنبش أو النظام وإما للتخصيص tàbíkù ní tó lè ṣe sí àyíká ìlú nǹkan òde ẹ̀rọ ní bìkà ní jẹ́ zẹ́yìndù àìháfíìlú kọ̀tàdọ̀. ọkà ní zẹ́yìndù àtàjírù kọ̀tàdọ̀. ibi àtàjírù sí òní rẹ̀ ń tàbíkù ìròyìn tó ní ìfẹ́ ti jẹ́ káàkiri màmá tó ní àyíká ìjẹ́ káàkiri àgbà. sunu àwọn àǹfààní وصف المسند إليه ومن تخصيصه ألا كأنه أفراد وصف المسند إليه ولكن ومن تعيينه فإذا أمتنا كما لو بيجوز بيلو جاء إلى المدرسة طالب واحد مثل جاء رجل واحد واحد من تعيينه واحد من لكن وصف أريد به التعجيل لن أجب عليني يعني. إذا أطلع الأسفل أرد أنك أمر المسلم إليه ذكر المسلم إليه تعريف المسلم إليه تنكير المسلم إليه وقت المسلم إليه أيضا حذف المسلم إليه المسلم إليه ممنوع الآن مثل المسند اليه وقد يذكر المسند بالاكثر تعريف المسند بالاكثر بانواع التسعه بقى نحن هو تنكير المسند اليه يو عليك نظره الى ما يسمى باكثر هنا هو وصف المسند اليه المسند اليه يو وصف تمام تذكر كثيرا كثيرا تخرج توكيد المسند تفيد معنى ان تبقون المسند والمنتقل او عن احوال المسند تحت احواله المسند ان تخرج توكيد المسلمين متى يؤكد المسند او الا بمعنى زيد الحافظ قول الحجر وطبعا إن زيدا الحافظ قول الحجر قل الله أكبر قل إن الله لا أكبر أي أنا ما سمعت كيف تعطيك من الذي عمر خير كيف يتقطع إن الله يحب الذين في التقوى كده الله يحب الله يحب الكافر ọ̀pọ̀ ìwádìí táwọn arí túmọ̀ ìpínlẹ̀ bí àwọn ìṣàkóso ìwé tí àwọn ará rí táwọn ará rí káàkiri ìlú mẹ́ bí ìdàgbàsókè ló ń yà. kí ni ìdí pàtàkì tí àwọn ará rí mọ́tòmọ́tò lẹ́yìn mọ́ àtẹ́rẹ̀ wọ́n ni wọ́n sọ olówó mọ́ àtẹ́rẹ̀ àfàyà àṣọlù ìdàgbàsókè mi káwọn èyí láyà símọ́lù wọ́n sáwò wọ́n tẹ̀jáwó ثم بيانه فللإيد كما تبقى يوم قل وقوله مؤكدا فيحصل تباري مسند إليه تقول توكيد قل لي دي باتاكيو وقواني ìdí pàtàkì di mẹ́ta ni. Àkọ́kọ́ ni ìdábọ̀ ìwá káwọn nìyí láyá ṣúmúlù. ومن فقد الملائكة كلهم فسجد الملائكة كلهم أنا أقول الملائكة الملائكة أنا أقول كل أنا مفرد مرجع هذا كله توحيد المعروف توحيد كلها كلها من يبقى الملائكة أجل سيدنا محمد سيدنا محمد سيدنا محمد سيدنا محمد وكلهم يعني ó ti gbé ìrújú gbẹ́lẹ́ ìgbẹ́lẹ́ àti òsínlẹ̀ ọdún ẹ̀kọ́ fúnlẹ̀ olóògbó wọn. Èyí inú àwọn àti kàkàkà máa ń fi tàwùtí ìbùsára àìmúfò lẹ́yẹ̀ o. Pàtàkì ọgọ́rùn-ún mọ̀ àti àjẹ́n fàyà àtúlù ìdẹ́kun ìwé ara nípa omi yìí ṣùgbọ́n ká lè dẹ́gun ẹni tó ò sí ìṣe tó sí àbí kálímọ̀ àtàkẹ́lẹ̀ kò pọ̀ màkà tí ó ka lè ṣe kó kò yẹ lóko. Gbẹ́ni jẹ́ àtúntò àwọn ọmọdé afẹ́ àyèmọ̀ ìgbàlẹ̀ tí àwọn ènìyàn tí ó pọ̀ sọ̀rọ̀ alábẹ̀rẹ̀. Tókè àtúntò tó bá gbọ́ olùdó láti láti mẹ́ta lọ sí òkè. Alábẹ̀rẹ̀ ìwọ́n ní jẹ́ àtúntò àbúrò ní ilé àárín. أبي جميعهم جميعهم ألف جاء الطلاب جميعهم كنا لازم نعرفهم جميعهم تذكروا في بيت أفكارهم جميعا فأنا لا تنفذوا جميعهم حبنا فلنكم nínú àǹfààní káka òkìlù àìmúsùnmọ́lì lẹ́yìn ẹ̀rọ ìrọ́dá ìdáfúnrin tàwa húmi ádámì ṣùnú èrò ń bẹ̀rẹ̀ tó wò bí pé mùsùlùmí yẹn kìí ogun yẹn ní akọni tẹ́lẹ̀ tí lè bí èrò ń tó wò bíi pé àgbàgbére ìṣẹ́ ẹlọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì mùsùlùmù lè wá ń gbà ní ìfẹ́ tó ń kọ́ ní òwà fún ẹ̀yà rẹ̀. Lọ́jọ́ ìgbà ń bá ní ìtàkùn àti ìgbà lọ, ó ní ìgbà gbé ẹ̀fẹ̀jẹ̀ gbà alákọ̀ọ́ni. Wà á wà á sọ ní ìjọba pẹ́sidẹ́ntì ní òwà. Ṣé láàárọ̀ òfin ṣe ẹni tí mo fẹ́ sọ bóyá mo fẹ́ dákọ̀ mínísà mo wá dà tó fẹ́ dákọ̀ pẹ́sidẹ́ntì àtòjú rẹ̀ ní wàá ní نفسه قد يقول الموت والابن هذا التوحيد وبالعكس عن التوحيد تعبون الباطل التوحيد نفسه يقول قلت كثير يجيبوا تعطي علاقه على التعزيه الى مره لما يجيبوا فهمت؟ نفسه نفسه يقول دفعه يلون بسرعه ó ti gbé e kó lọ́kàn ní gbọ́njọ́ bí ẹgbẹ́ àti àgbàgbẹ́ tí ó wà lọ́dọ̀ ìjápọ̀ àìní òwú àbíná ṣùgbọ́n títà sí ìdílé kọ́ kò sáyè fún èrò bí pé ẹ tàbí náà nínú àwọn ìdí tí àti máa ń gbé ni àti máa ń ṣe tàwọ̀kì lè mọ́sánà lè lẹ́yìn rẹ̀ ìjápọ̀ àìní tàwa gómi àna lè mọ̀ tàkàrí bí màtáàní àwọn tàkàrí lára bí lọ́wọ́dí àlàwájú ìmàjà. ẹlẹ́kẹta lọ́sùn sàdáwò. دفع عدم إرادة الشمول دفع عدم إرادة الشمول kìnbé ìró bóyá akẹ́kẹ̀ẹ́ ni mo fẹ́ ni mo wù mí o bẹ́ẹ̀ bàbá kan kìnbé kò bí kání bẹ́ẹ̀ tó bá ẹlẹ́ẹ̀kejì ní dáhùn ẹ̀sìtàbàwì kájẹ́ yíò yíò ní kí àbí àwọn àgbàgbé àti dáhùn ọ̀gbẹ́ kan kájọ fún àyọ̀kọ̀dù yẹn ti lọ. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìdíkà àwọn ọ̀tàwọ̀ kílù mọ́tòlẹ́ dáhùn ìrọ́dá sí ìmàjà dáhùn ìrọ́dá sí ìmàjà náà sì máa jáde àti láti dùn.

torí ti lẹ láti lè sọ pé ẹlẹ́dẹ̀ bá ní ní ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀. ẹ wọ́n ti pé ara pèsè ẹ̀yà tó lè àgbà tẹ bá sọ̀rọ̀ báyìí ṣé ẹ̀sìn àfi ìdí ìdúrà pé yóò lọ ẹlẹ́dẹ̀ ó sì lè túmọ̀ kéde èèyàn náà ẹ bá ní. Ẹ̀sìn fún wa lórí ẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ lé ní o ó kò bí ayẹ rí ẹ̀kùnrin náà yóò tẹ̀lé ẹ̀kọ́ yóò. Ó lè lè túmọ̀ pé èèyàn ẹ̀ka tó kù ju nǹkan ìṣẹ̀lẹ̀ náà lọ. So bẹ́ẹ̀ni mà ṣe dúró bí ó lè túmọ̀ ẹ̀yẹ ó lè túmọ̀ nínú èèyàn tí ó bá bù ju kàkọ́. Ẹni àádọ́ àfẹ́ àfẹ́ kí ni a máa lo alálòpọ̀? Ìyẹn wà àbíkí àti alájà. ìmọ̀ràn ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ alábìsẹ́ yóò sì bẹ́ẹ̀ àtọ̀ yóò sì dé kí ni ó yàn. ṣé o súnmọ́ kí ni ó wà ní àgbàlá àbúrò àbúrò àgbàlá àbúrò ó kọ́ sí wàhálà bọ̀t tí ẹ bá fi wá pé ààrẹ ìlú bí àìní yìí ilé ìjọba ni ẹlẹ́dẹ̀ bí àìní yìí ló tó làwọn kí lóye. wọ́n fẹ́ ká gbà yìí pé ó ti gbé mọ̀dá kú tẹ́ẹ̀ sáré ẹ ẹ ẹ lo mọ̀dá mọ̀ tẹ́lẹ̀ ọ̀rí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́. wọ́n ní ràìtù àtàdán ràìtù àtàdán bìnnà tìlì kò rí ìnáwó ní òtítì gbogbo ojú òun ní kìnìún. bìnnà kùsì tó àfihàn tàbí ìyẹn ó ti dé kúrò ní ọkẹni tí ń gbọ́ ìjà àbó òfin ènìyàn tó ní agbẹjọ́ wọ́n ń sọ bí mi wọ́n ń sọ pé náà bẹ́ẹ̀. Túbú òbí bá gàdí láti máa ń ṣe tàwọ̀tí ìgbìmí àkọ́kọ́ ni káfí dé dẹ́sọ̀ ìwà àná ní ìkọ́wò ní yìí náà ẹ̀ fún wúlú ẹ̀kọ́ ẹ̀kejì wà sáàrù ayé dáàbò kọ́wò ní sáàrù dáàbò kọ́wò ní yìí ní sáàrù ẹ̀kẹta والتجاوز أي دفع قوله للتجاوز والتجاوز مجاز ẹ gẹ́sẹ̀ ó láwọn orúkọ kan ní òkéwú ní ọlọ́gbà ọdún mẹ́lúgbò ìlú tábàlì wà lè lo metaphorically táàmì ní lábájá nǹkan àmì àtìlẹ́yìn láti yọ lágbá wa tí wọ́n ní ṣìláà tí yẹ bẹ́ẹ̀ wọ́n bá sí yẹn wọ́n bá pè yẹn ìmáàlì ìmáàlì pẹ̀lúsì kẹ́rẹ́rẹ́ yẹlẹ̀ wọ́n tún máa lè fi ẹni tó bá gọ̀ ká máa ń pè ní ṣìnáàrì kàmẹ́ báyìí lè ṣìnáàrì yẹ àmì ìlú àtúmọ̀rọ̀ ní ẹ bá gọ̀ kàn án ṣìnáàrì ẹni kò bẹ̀rẹ̀ o bọ̀dọ̀ bá ń tí ó ń gbà mí ọba fún wa kà ṣìnáàrì wọ́n lè má mi ìyànà kò ká mi ìyànà tó gọ̀ bí ṣìnáàrì ìbáná ó gọ̀ bí àtúkà àbúkà wọ́n lè máa lè mí èèyàn tòyẹ náà tẹ̀lé màjáàlì kẹ́ ẹ lo èdè kan tí a mà sí nǹkan míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká wá lò bí pé kan nígbà tí ó yẹ wọn tí ó dọ̀rọ̀ àwọn. bẹ́ẹ̀ tí a lè níta òkú ìdí ń bẹ̀ ó túmọ̀ pé kò sáyè fún ẹja jùlọ nù. gbọ́dọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́. رأيت أسدا بعينه بعينه دفع dị المجاز ẹ̀rọ sí bàtí àpòjú mi rí ìmì òun kò rókò lónìí bí ọ lọ sí zoo gànà ọgbẹ ọmọ mọmí ya ó lè mí ní ó lè mí ní kíni bọ̀dá lè ta kíni sí kò sọ́ọ̀tàn màjáàtù náà kò yẹ lọ́sẹ̀ nínú àwọn àbí tí wọ́n fi ń lo àtọ̀rọ̀ kí ìdùnnú yẹn èdè ẹlẹ́ẹ̀kẹrin tó fún wa ń bí ó ní ó tó tó tó التجاوز ينبغي مرة ومبعه مجال مباح وقوله مؤكدا فيحصل لدفع وهم قوله لا يشمل أغلب والساوي والتجاوز إذن لماذا يؤكد المسند إليه يؤكد المسند إليه لدفع وهم عدم الشمول لدفع وهم عدم الشمول láti gbé e kúrò lọ́kàn ẹni tó rò bíi pé atákanẹ̀ ń bá wí bẹ́ẹ̀ gbogbo atákanẹ̀ ń bá wí. ìbánijẹ́ àtòláàbò ìbánijẹ́ ẹnìkan lè rò bíi pé atákan àtòláàbò rẹ̀ ń bá yàrá báyìí. ما نداء الطلاب كلهم كلهم توحيد غرضه دفع إرادة عدم الشمول ìgbé ọ̀sẹ̀ni tí ń rò bíi pátákà ni mò ń bá ìsìn ìbára kọrí mo lè gbé kó irú ẹ̀rí ọ̀lọ́wọ́ náà pé fásitì àgbàgbà ìmọ̀lẹ̀ àríṣẹ́tú kò lò ó kọ̀rọ̀ kan níbẹ̀. tí gbogbo mọ̀láìkà ni ó forí balẹ̀ kó lòun yẹn ó ti gbé ìlérò pé màláyà kan bẹ tí wọn bọ́ balẹ̀ pẹ̀lú pé kó lọ́kùn ilá ìbìlísà ìbìlísà nìkan ló ń bọ́ balẹ̀ ìdí màláyà pẹ̀lú pé. sọlá ti nínú àwọn àbúrò àwọn ìdí pàtàkì tá a fi ń ṣe tòkí ìdí mọ́sán ìlẹ́ yìí dẹ́fu ọwọ́ ìrọ́ dẹ́fu sahab ìyẹn lè rò bí sí àbí sọ́ọ̀sì ìdí àgbé láti fi ike ní kàfé ìgbani jẹ́ àtòkí jáàtú láàmú máa dákẹ́ ẹ̀yin wá wò bíi pé ẹtí ń bí àwọn gbàgbé àti sọ pé lágbájá kẹtì ìwálé tó dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ bọ́ kò wá yusuf láwùjọ ní sùn àtúndà àwọn àwọn ẹ̀rọ máa ń sùn láàmú sábà gbàgbé àti àyàfi yusuf sí bẹ́ẹ̀ ni mo náà wá ń bẹ́ẹ̀ náà mo wá ní kúlù kúlù yẹn ti gbé ìròǹgbà pé mo gbàdé sílẹ̀ òye nìyẹn pé wọ́n jẹ́ àtò ńlá àwọn mẹ́dákẹ́ ah, ẹ̀rù náà yìí wọ́n wà ìfọ́ pé yìí wọ́n wà wọ́n àpèjú ẹ̀ ẹ̀rù bíi pé mo gbàgbé ni. tí wọ́n jẹ́ àtò ńlá àbò kúlùhùn kúlùhùn yẹn kò fàyè lẹ̀kẹ́ ẹ̀rù bíi pé mo gbàgbé láti má dà pẹ́ lẹ́bọ̀dì. ntí ó fi ẹ̀ kékẹ́ ẹ̀rọ pé mo mí ìyẹn tí gbogbo wọn ní wọ́n wà ní. ẹlẹ́ẹ̀kẹta láàbí náà ti kà إرادة المجاز المباح أو التجاوز المباح كين عليه بي èròǹgbà ẹ̀ tí ń gbọ́ ní kí àbí kẹ́rìmà tí wọ́n sọ bóyá màdáàbì máa ń mímu omi ní àfíkà ìtumọ̀ màdáàbì lábẹ́ ẹ̀rí ní àfíkà ní máa ní hálọ̀ àṣẹ tí máa bí ní ẹranko tá a mọ alẹ́ àfíkà pẹ̀lú máa bí ní èèyàn tí ó lágbára bí náà lè alẹ́ màdáàbì. wọ́n ní àádọ́ ìmáà mọ́mí ní ẹranko tá a mọ̀ ọ́n á ní kàfíìkọ̀ mọ́mí ní ẹranko bọ̀ kíláàsì màjà wọ́n ní àádọ́ òzì mọ́mí ní ẹranko gẹ́gẹ́ á ní kíni kàfíìkọ̀ mọ́mí ní kíni èèyàn tó dọ́dọ̀ sí burúkú á ní kíni. sọtí máa sọ kàwọ́tì ìlú sẹ́gbẹ̀ mọ́sálì lẹ́yìn àmì kíni ní kíni ní يعني نبقى مني توحيد المسند إليه فقوله مؤكدا فيحصله للأكبر ومن قوله والسعو والتجوز لمباح أدوى دوا كتابة الإذن بيان المسند إليه هذه مسند إليه جميع a tún wá fún ní bàyáà bàyáà nù ń yàtọ̀ dúrọ́tù wọ́n tún ìjà kákáká bí sáyẹn bàyáà nù ká sálàyé gàgà láti dùn. inú gbólò tó gbajú náà

tọ̀nùmù nìyí òun náà ni wọ́n ní ó dà bí arọ. ọmọ yìí ni ọjọ́ ló lè sọ tó. ó fẹ́ ká náà ló mú ní àtúnyẹ̀kọ́. Pàtó tí wọ́n lè tọ́lọ́ èmi ẹ̀ títà lọ́rọ́ tọ́lọ́ èmi ẹ̀ àyùkọ́. Bọ̀dé àbí ọmọ tó ẹ̀sìn ti di ọdún tọ̀nù tẹ̀ nàrà ń tẹ̀lé mi. Ó dà kí a kọ́ ẹ̀ lẹ́yìn Òṣèlú màá bá ń fẹ́ àbájọ ẹni àbí àbàyè ọ̀nà nǹkan ẹ̀kọ́ àdìsí àdìjọ́pọ̀. Àbẹ̀ àwọn ẹ̀kọ́ ní ìlú lọ́wọ́ wọn jẹ́ àbí àbí ìṣèkà àtúntò kúmọ̀lù. Àbẹ̀ àwọn ẹ̀kọ́ ní ìṣòro jẹ́ àbọ̀ ìṣòro jẹ́ ìṣèkà àtúntò kéwù àtọ́bù ráàrẹ̀ ìṣèkúnjẹ lọ́wọ́ ilé ìlú bàjọ́. Gbogbo ẹ̀kọ́ bàyá lóhùn mọ́sán lè bàyá kásálàyé mùsùlùmí lẹ́yìn lẹ́yìn tẹ́lifà lásán wọ́n fi gbọ́ kí ni ìdí tàkà ìgbà àbí mùsùlùmí lẹ́yìn àwọn abíjẹ́ ìwà tí ó pọ̀ lẹ́yìn rẹ̀ fún ọmọdé bàyá rẹ̀ fún wa wọ́n ní. ثم بيانه فللإيضاح بسنده يختص والإبدال يزيد تكريرا لما يقال ó fún wa ní àǹfààní méjì tàbí máa ń ṣe bàyánù ìmúṣẹ́lì lè. Àkọ́kọ́ inú àǹfààní ká máa ń ṣe bàyánù ìmúṣẹ́lì lè. Àwọn yìí bí ká ní ìgbòdì máa ń ṣe ẹni bá ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà lọ. Máa ń já já àníyàn mi ní àbúrò àrùn àtọ̀. Kò sọ́jà àbúrò ìgbòdì já àbájá ẹ̀kọ́. Ayẹ̀kọ́ ìgbà. Já. mọ́tẹ́sẹ̀ kan gbogbo kọ́kùnrin kan òun là ń ta àbáyé. bọ̀ ayé àdéhùn tó ní gẹ́gẹ́ ni mọ́tẹ́sẹ̀ àwọn fẹ́rẹ́ tẹ̀lé sí gbogbo olùkọ́ bàyáàrù ẹ̀rọ kí wọ́n ní ìdí bàyáàrù yẹn ó ní pa ní ilé ọ̀ káàdì máa tàrà ilé ààrẹ ìgbà wọn àti ìmọ̀lẹ̀ káyọ̀ tọ́lọ́ wá sí ìbàyánu àti ìdánwò ààrẹ nígbà àwọn akéwì ìdánwò ní bìsímìlì fún bìsímìlì bìsímìlì àlọ́. ó kọ́ pé kó gba pé kó lè kẹ́ ló dé àlàáfíà rẹ̀. báyìí ọ̀nà àná ìsinmi àtọ̀ ààrẹ sọ̀rọ̀ àti ìṣòro ìgbà tó dé ẹ̀mú báyìí náà wọ́n ti kú. Ṣé àwọn ti bàyá nínú mọ́tò lẹ́yìn? ọgbọ̀n advertisement yàtá sùn yìí látòjú gbogbo ọmọ náà wọn nígbà tó lè a ní jáàmù ìrọsùn nílẹ̀ méjì mẹ́tàlá mẹ́tàlá a ní bẹ́lọ̀ a ní kẹ́lẹ́ a ní kẹ́lẹ́ wọ́n jẹ́ jáàmù ìrọsùn jáàmù ìrọsùn lè a ní alẹ́ bàyánù bàyánù fẹ́ẹ́ wá gbọ́dọ̀ jẹ́ bàyáàmù tí jáde ìlúṣù tá a bá sọ nìkan ni ó ní jáàmù ìlúṣù àdáni ọ̀rá ààrẹ ìlú kọ́ làwọn lọ́dọ̀. so eléyìí ni ìlú ní ìyàtọ̀ sókè. jáàmù ìlúṣù tẹ̀lé náà kẹ́kọ̀ọ́ wà ní kábíyì. أنجا ذلك يخرج الصعود أعظم منه أصغر àbí kí ni nǹkan dà ẹgbẹ́ rẹ̀ lọ́dọ̀ náà ní gbà. Jẹ́ àdáyéwò Yusuf àti Ìfọ̀sà. Àdáyéwò Yusuf ìṣubú yàtọ̀ sórí. Yóò fi mọ̀ pé bàyá ìdánwò sáré tó kọ́ táàbù ìdánwò tó tó lẹ́yìn mọ́tò bí kí ni yàtọ̀ sórí kó kọ́ mi pé ó ní kálẹ́ndà rẹ̀. Ìyẹn ni àkọ́kọ́ yóò fi pàtàkì sáà ṣe bàyá ìdánwò sáré ọ̀nà méjì ìlànà ìdíje ọ̀nà àkọ́ni ní ìjọ àtàlàyé ó lè báyé tọ́jọ́ àtàlàyé bí sí ní ìlú nínú ìyá ọ̀ṣun fẹ́rẹ́. ìsìkèjì àbí ìsìkàtà ìkejì dára tó máa ń ṣe báyá wọn ni mo ti náà ti lẹ́yìn wà ní ẹ̀bùn gáálí. a lè jẹ́ kí orúkọ mi ìta fẹ́ mú wá kó lù yẹ bá jáde bẹ́ẹ̀ bá pè é dání ìtú ọlọ bẹ́ẹ̀ pè é lọ́kọ̀ ẹ̀ ń bẹ̀rẹ̀. àdìpọ̀ dáńdé àìlùbáyà nìkan bí nínú náà wà lọ́wọ́. wọ́n lè fi láti ojú ẹ̀ àwọn ọ̀gá ìjà pẹ̀. dára na ojú àkàbí. ẹgbẹ́ àdéhùn ní ilé ìrọ̀ pẹ̀lú ìbádá nìkan tó máa wù àgbàdo. àkàbí ìkó èrè dá àtàrí dún ẹ̀dùn dá àkàbí. tuntun kẹfẹ wà kàdé àkàdé bí inú bàlágà àyà àwọn tó dé fún mi fún mùsùlùmí làwọn ìbọn ìdá fún mi lẹ́yìn kàyé tí wọn kà kàdé bí lọ ìdí ìdí lọ ní pé ilé ká gbọ́ ẹ Muhammad Buhari ẹ lọ gọ̀ọ́sì nàìjíríà ní mọ́sálì iṣẹ́ wa ni muhammadu buhari ṣe fi bayanu fún inú bayanu wo ni ẹ ìbùdá bayanu ṣe bọ́ọ̀lù ni èyí dára gọ̀ọ́sì nàìjíríà bọ́ọ̀lù èyí dára muhammadu buhari wani wani lè búdà ìyá bí ìlú tá a sọ ìrọ̀ àmì máa yọ̀ pàlọ́. Ìdíjà tó wá ń ṣe ìbùdá àdùnnú tó àkọlù máa kọlu mẹ́rù. Bàdájà ìfẹ́ tí ò bá máa sáni revolution Nàìjíríà yóò lọ pé Mọ̀mọ́ Ìwárí. Ẹni ò bá máa sí ní kò tí Mọ̀mọ́ Ìwárí jẹ́ àrùn kiri wà Nàìjíríà. Ẹlẹ́dìbẹ́ni, ó mọ Mọ̀mọ́ Ìwárí dáadáa. أمها كالقرية ما أمها قرية ويسون تنزيح أبدا ما أمها فعل أمها ويسون تنزيح أمها ويسون تنزيح ما كما تنين أقري كل دفع أمه أولاً أمها تبان ويسون تنزيح الفجار ويسون تنزيح أو هذا ممن يزيد تقريرا لما يقال يزيد تقريرا yóò fi àlékún àgbọ́yé síwájú fúnṣínájú ilé ìfẹ́tẹ̀lẹ̀ sẹ́ni ìbámu pé báyìí báyìí ni a tún lọ wípé báyìí ni báyìí àyùmọ̀dé ìrù sọ ibù àzùzàwòjẹ́ àti àrùbá kọjá kẹ́lìmọ̀ sọ ibù àzùzàwòjẹ́ àti àrùbá yẹn bàyánù mọ̀dé ìrù kí ni ibi bàyánù yẹn gbọ́dá àǹfààní bá dánù ẹni bẹ́ni ọ̀gá pé ìyàwó mòdìrú ti pé náà ni ó mà àti pẹ́ni tí ọ̀gá pé mòdìrú yẹn ti ní ìyàwó náà ó mà tó àǹfààní àìbádàlù nínú àwọn àǹfààní bàdàlù ìdílé níta tí ó dé nìṣẹ́